الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على آله خفيفة لي على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم 你。 pé inú ìbẹ̀rù ọlọ́run ọba tí wọ́n wà yẹn o tòun ti gbígbá lóun ò ṣe tó nǹkan láyé o ìtàwọn ọlọ́run ọ padà sí rọ́pò fún wọn ètò tó bẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ kí ni nǹkan náà. làwọn oúnjẹ náà. ọlọ́run ẹ̀ tí wọ́n làlẹ́ lẹ́nu ọ̀lẹ́ ọba tí ò sí wẹ́ tí ò sí láyé. wa akérèmọdù ọmọ ṣàlábẹ rẹ lákàyè ọpọlọpọ ògbé ẹwú lákàtà odò sí adéláwọn náà ń bá ìdáná fún wa odò ọmọ ṣàlébẹ kí lábẹ odò sí a òye ọgbìn ìwọ́n tó tọ́lọ̀ ń bá sí ìtàn kò ní sí àkókò nídìí ládàá. wọ́n máa pàtàkì omi ọmọ wà lẹ́bàbí ibi téèyàn bẹ ojú omi lásán omi ti ń rò wọ́n pèlè iye kátó wá sọ pé kàkíámà àwọn omi àmúṣẹ̀lí kò tún ní omi lásán tí ẹ̀ka omi ayé tó dùdù yóò kọ́ pàlára báyìí. pọ̀ jù yóò fún wa lára bí ìbọn olùtọ́rọ̀ wọn fún wa mú nínú àgbà ìjẹ́sìnà tí ó máa ṣàlàyé ẹni tá a wà lábẹ́ àwọn igi wa omi àtúnṣe mi ni kì í sómi nìkan ọlọ́wọ́ fi wàrà sí i àwọn wàrà tí ò ní kan wàrà tí ó sì ní yá ẹ̀ nígbẹ̀ẹ́ kì ó sì ní súnyà ọlọ́wọ́ fi sínú ẹ̀ èyí bọ́lọ̀ máa ń pariwo nínú alùpùránì tí ń sọ fún wa ní alùpùránì tí ń lọ fún pé àlìjẹ́nu ọ̀jẹ̀ ti yí akérèmọdù mẹ́rin ọmọ ẹsẹ̀ nínú ẹ̀ kálukú òkò yìí ọlọ́wọ́ wa tún wá yà mí pé. ìyá aláwọ̀ nínú ìgbọ́ yìí àyípadà ó bá tóbi mọ́nú kòkò tó bá máa lo bí ogúnjọ́ oṣù kan bẹ̀ yọ̀mọ̀ yọ tàwíjì sẹ́mọ́lẹ́bí tàwíjì ọmọ òkèèrè ẹ̀yin ọ̀dá yẹn mọ̀ tàwíjì ọjà lè bẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀dọ́mọ̀ sáré ọ̀dọ́mọ̀ sáré pọ̀ ó bá tóbi mọ́nú kòkò tó bá pẹ́ ìkànnì èyí tó sì dé mọ́nú kòkò náà tó dé mọ́nú tó bá pẹ́ bẹ̀ yóò ṣe é yìí kò sí láti ṣùgbọ́n omi ayé nù bóun ṣe máa rí nù ọlọ́run omi tá a ṣe fún yín láti kìí omi téèyàn mú tí ò ní kó láìpọ́ọ̀lù látara rẹ̀ ìgbà tó fún un sí àìmọ iye èsì ló lé ló ti pé wò ní sinmi lóhùn yọ pa síbẹ̀ tó bá tó wá lóhùn lọ dà síbi náà kò tún ní ṣe kó sí ẹ kó ṣe wọ́n tún láwọn ewé tó wọ́n fi sí èyí tí wọ́n tún máa fi ṣe bí ṣe ń rí òun náà òṣèlú tí wọ́n kọ̀ lórí torí pé àwọn òun ọ̀gbọ́n yé pé àwọn àwọn disisi kan bẹ àbáwọn micro kan bẹ tó lè máa sùn mọ́ àwọn tá a bá lè kalẹ̀ wọ́n kọ́ yé fẹ́. lóbi jásí pé ní tó bá gbé kalẹ̀ lọ́jọ́ mélòó kan yóò sì kẹ́ yóò ṣe ọlọ́run lè bá àwọn ìlú nínú ọgbà ìdáná náà kí ní fáwọn yóò máa sàlàyé báyìí mú títí fìlò lè ṣe nígbà kan wá ní lòlò kan wọ́n ní wàhálà àwọn omi odò wà tí wọ́n pọ̀ ní wàá ní lọ́jọ́ tó bá ní ìbìlẹ̀ yẹn sọ̀rọ̀ akọjá sí kò sí ládùúgbò rí báyìí pàdákì ìlọ́wọ́ àwọn àwọn pàdákì ìkòrò ọ̀hún ọlọ́run sí rẹ̀ torí ẹ̀mí òjò ó pè ní náhàrù ó ní wàhálà àrùn àwọn odò wàhálà tí wọ́n pọ̀ kò sọ́ọ̀kù ní ẹni tí ò ti rí rí. kò sọ́ọ̀kù ní ẹni tí ò téèsì rè ò ní yàtọ̀ bẹ́ẹ̀ bá jòkó bọ́sọ̀ tó ló fẹ́ra wà tó pariwo wà lójọ́ ni wà lójọ́ ni tó ní wà òfin tó jọ́ ni tó jọ́ ni tó jọ́ ni tọ́wá ju kọ́tọ́ bá ju ẹ̀rù báyìí tí téèsì rẹ̀ yàtọ̀ ah, wọ́n lẹ́rìí téèsì wà lójọ́ torí pé o ti mọ̀ pé kí ni ó ti yàtọ̀ lẹ́nu nígbà wọn ti gbé kalẹ̀ ọjọ́ kejì ọjọ́ kẹta ni ó ti ọlọ́run tó yẹ ìbámu ti mi ní ẹ̀sìn lẹ́nu ìyẹ̀tàtà ìlú ọ̀tọ̀ka bá a ṣe dá a sílẹ̀ tó ṣe wà bá a ṣe dá ní awọ́dù bá rà bẹ́ẹ̀ ló ṣe kéde yóò ṣe wà yóò ṣe máa wà bẹ́ẹ̀ lọ́dọ̀ omi ìka tó ń tọ́ lọ́wọ́ fún wa. وأنهار من خمر لذة للشاربين ọlọ́mọ ọmọ sẹ́wọ̀n tó ń pèsè lóore báyìí fún wa ọlọ́jà lè mójútó àṣà ìdáyé kí lè ṣe fọ́nà wọn bá kan kí lè ṣe tó fẹ́ fà sílé ìbò wa ọlọ́run bàbá tó sọ fún wa pé wà á lè wá aró mi nù mí nù mí mí nù kábòlì. aró mi kọ́rin lásàdé ṣáàrí ni. lọ́nà wọn lọ́wọ́ ọba á pèsè lẹ́yìn ìyẹn náà bàjẹ́ náà ọtí tó ṣe pé tẹ́ ẹ bá mú lásàdé ṣáàrí ni àtùn ló máa jẹ́ pé ìtẹ́ bá mú àwọn ìwọ́n mú kí ayé ọ̀rọ̀ ti ọlọ́run ọlọ́run ẹ̀ pọ̀ ti tàìkì àmọ́ oníkóró lẹ́nu yìí oníkóró ìwọ́n náà mú ọmọ pọ̀ òkú kan ọlọ́run yẹn kàn láti dáṣẹ́ lè ṣàlùwé. wà sọ fún wa ti sọ̀rọ̀ láyé táwọn àsìkò díẹ̀ náà ni ìyẹn lè sọ ọgbẹ́ ìlú mọ́ àtẹ̀rẹ́ àgbẹ̀fẹ́ pé ó kí wọ́n tóbi ìdánimọ̀ òkè ìṣááyì kí lè fẹ́ ṣe bẹ̀rẹ̀ ẹ̀rọ ní kẹfẹ́ láti ọ̀dọ̀ ẹ̀rí ọba nínú ìkàrẹ̀ fún ẹ ó ní àbá ó ní tí màá ṣe fún yín ọtí tí fún yín mo yẹ táyé ẹ̀fẹ́ mọ́ àbá ẹ̀ mú èèyàn mọ̀ fẹ́ fún tó lò kọ́lọ̀ ọba tó jẹ́ fún ẹ̀ kọ́ máa kọ́ nípa ìwé kàlẹ́ mi kọ́ máa sọ pé bó ṣe lò ìwọ ọmọdé jẹ́ fèsì tẹ́lẹ̀ ọlọ́run lórí ọmọ ẹ̀ ó wá sọ fún ọmọdé jẹ́ fèsì kẹ̀kẹ́ yìí tó di ọmọ rí bí ọdún tó fẹ́ fún kílò tó wá dà mú kí ọwọ́ rí ọmọ ọrí ọmọ àlejò ìmọ̀tí gúdà ní ẹyọ ọkùnrin eléyìí náà wí ní mi ọmọ ọtí ọtí lè àti ọ̀tí àtọ̀ tí kíní àmọ̀ tó fẹ́ bẹ̀. eléyìí ló mi ò mú èmi ọmọ tí burúkú ní mò ń ẹ àtọ̀nísìírísì orúkọ tẹ fún àtọ̀nísìírísì orúkọ tẹ fún kọlọ́wọ́ tó sọ wá bẹ̀ ọlọ́wọ́ tẹ̀síwájú. wàá nà ọ̀rùn ní àgbàlẹ̀. ọlọ́run ìfẹ́ ọlọ́run ọba mo tún pèsè kalẹ̀ fún yín àwọn odò tí ò ní jẹ́ yọ kan ẹ̀ẹ́dẹ́ ní kómi ní ọmọ sàn bẹ́ẹ̀ oyin tá a ti mọ́ látọ̀dọ̀ wa oyin ayé yẹn mọ̀ sẹ́kùnra yín ẹ bá kó sẹ́kùn kòkòrò bẹ́ẹ̀ ẹ sẹ́kùnra yín ọlọ́run láwọ̀ ọlọ́run àjọ kọ́ wọ́n á lórí yìí wọ́n ti àwọn ti gbọ́ gbogbo lẹ́gbẹ̀ẹ́ káwọn ṣe lé lé wọ́n á kọ́ sí pé kò sí kankan nínú tó lè kó ìdààmú bá yín nínú ẹ̀ nítorí pé gbogbo pósẹ̀sì àmọ́ ìkànnà ti fi sẹ́ wọn àti pósẹ̀sì ọ̀tún náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ìta àṣekù yíyan kìá kò ní ìdíkéyàn nínú ilẹ̀ yíya ọ̀dọ́ ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kòkòrò yín bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bèrè ìdájọ́ ìdẹ̀kọ́ wá rí ọtí kan tí ò ti ẹ̀ tí ojú ọmọ tí ò ti oyin nínú rẹ̀ ọmọ mi ọlọ́wọ́ wa wáyé tí mo ti dín ìlú látọ̀dọ̀ mi. wọ́n á wá ọmọ rẹ̀ hásẹ̀lẹ̀. wà á ń ra omi nù abáyé mọ̀sọ́. oyin odò èyí tí ọmọ ẹ̀sẹ̀ tó ṣe pé tí ọmọ ẹ̀sẹ̀ látara rẹ̀ oyin ìkànnì táwọn ọlọ́run ọba ọlọ́run ní ká sọ fún láyé àná àwọn kan bẹ́ẹ̀ ni tó jẹ́ tó mi nù kan lò kò tí wàá ka oríṣiríṣi sọ́lọ́ wá sí àyà kò tí ì kà ọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ni ẹ̀ báyìí. àlùjọ́nù kó yá iṣẹ́ rẹ̀ sí kó sì gbà lọ́wọ́ wa kí la fẹ́ kọ́ lọ́wọ́ sí fún wa kí la fẹ́ kó sí ẹ̀rẹ̀ ọlọ́ni tí yín ní ọ̀jẹ̀ ẹ̀rọ wà ní ẹ̀rọ náà gbogbo tí jésù pátápátá ṣùgbọ́n òṣèlú náà wà ní nàìjíríà àmọ́ oríṣi náà àmọ́ oríṣi náà tó bá bàtí dé lọ́wọ́ àgbègbè sókè lélẹ́yìn náà wọ́n kò bẹ́ẹ̀ olórí gbogbo tí ń jẹ́ èso làwọn náà bá parí sìkàlẹ̀ fún yín. èso wo ni wọ́n ń bẹ láyé òní tó ṣe tó bá lọ ọjọ́ mélòó kan láyé tí òní bá yẹ. tẹ bá pàṣẹ kan ní sọ ayé ẹ pàṣẹ kan rí. bọ́ bá lọ ọlọ́sàn tó ní ìlú rẹ̀ ń dùn kí ọ̀sán lè léyìí tẹ́ wá lọ láàrin wọ́n pẹ̀lú láàrin sísun ọtí yóò kó lẹ ọkọ̀ àwọn ọmọ wa kọ́fà ọmọdé ní mìíràn. ọlọ́lá àṣìṣe tàbí ìyá náà lé àṣìṣe tàbí ìyá náà lé kò yíyọ́ ká tó lóore dídá tá a máa rí àwọn àwọn kó ṣe lè ká máa rí tó dẹ̀ wọ́n rí pọ́ọ̀tù nígbà tí wọ́n á rí tó dẹ̀ wọ́n ò lè gbé kalẹ̀ lọ́sẹ̀ tó ọ̀sẹ̀ lórí kọ́mọ́ sí i kọ́mọ́ báyìí ọlọ́lá àṣìṣe rẹ̀ fún mi gbogbo ẹ bá nílùú lóṣù tẹ bá ní ìdílé sùn ọlọ́run máa máa dé ọ ní kí wọ́n máa yọ kóró rẹ̀ ó lè mú sọ́kọ́ máa kó lọ ọ́ sì ní ìyẹn ọmọ sọ kóró rẹ̀ ọlọ́run àti sàǹkì àwọn rẹ̀ ó lè tó wọ́n tọ́ mi lọ kọ́ máa jẹ́ lọ ọmọ sọ rẹ̀ ó lè tó dáa ọmọ ọmọ lẹ́yìn ní rọrùn ló tá sọ fún yẹn àìwá ló yẹ ọlọ́run ká àkókò sí ìwé kọ́ ọ̀dọ̀ láti ọ̀rọ̀ torí pé ọlọ́run ti àwọn tó ń bá bẹ́ẹ̀rù mi ni mo ṣe tán láti tẹ̀lé ìlú ọlọ́run yàrá kàmí ọ̀tí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run fún adìrí àfihà àwọn ẹ̀dẹ́ àfihà ọlọ́run ní gbogbo ẹni tó bá ti wá ọmọ àdìjẹ́ta yìí o yóò máa bẹ́ẹ̀ lọ béèrè béèrè ìrìn jáde náà kò sì ní súnmù sọ̀rọ̀ pé ìyẹn wọn gbé nù àdúgbò kan kọ́ súnmù yẹn kò sí kò sí lọ́ọ́ láìka àdúgbò tó bá bá sọ̀rọ̀ lóde kí àmì tó láìka ìkọ́ ní dáadáa tí ọ̀rẹ́ kú pàtó darúgbó ó lọ lù wọn tó kúrò ẹni wàá lọ́ọ́ tó di ẹ̀sùn mo sì bá gbogbo olóòkú olóòkú ọjọ́ mi èkó àdúgbò kó sùn ọ wàá dà àdúgbò sí wàhálà rẹ̀ kọjá náà lọ́rùn ọlọ́run àgbà náà lè jẹ́ bẹ́ẹ̀ kò ní sí wàhálà bẹ́ẹ̀ lọ́rùn béèrè nódò láti. nódò láti ní ìrìn there can be sí dáadáa. bàbá bímọ kò lè lọ́kọ̀ pé mú káyọ̀ ọmọ mi ni nígbà tó mú káyọ̀ òkú dáadáa. àwọn ọdún dáadáa ló lóun fi pè wá mọ́ra wa ọlọ́kùn sí wá kan ló wọn. àwọn olùgbèrè ọlọ́run bá dúró dáadáa lọ́wọ́ fi pè ní nùzò láti mi lọ́ fi hé. nùzò ọlọ́run ní eléyìí orin látọ̀tọ̀ ọba wa wọ́n máa ń da ọ̀la ìfọ̀ ìfọ̀ nílẹ̀ àbẹ̀wò. wọ́n máa ń da ọ̀la ìfọ̀ ìfọ̀ nílẹ̀ àbẹ̀wò. ọ̀sán nínú àyà tó lọ́wọ́ ti tù wá fúnra wa nínú ọlọ́run ti ń da ọ̀la ọlọ́run ọba yín. tọ́da yín sọ tọ́da jáde lẹ́nu tọ́kàn ọba jáde lẹ́nu sọ tọ́da jáde lẹ́nu ọkàn yẹn tọ́da yín. ìgbà tó kàn wọ́n da tí wọ́n ń sọ dáadáa jáde lẹ́nu wọ́n á wò pé tá à ń sọ ìyàpọ̀ rẹ̀ máa ṣe níṣẹ́ bàbá rẹ̀ máa ti àmọ́ èlò iṣẹ́ wọn náà bá fi lóṣù kéré tọ́da. ọlọ́kọjá jẹ́ kàn ló àṣìṣẹ́ tó ti tọ́ dáa yẹn asọ́tọ̀ lẹ́ dáa lọ́rọ̀ dáadáa fún jáde lẹ́nu rẹ̀ ló fi ṣe mistake sọ tí ò ní kọ́ ọ sọ́dún tó padà sẹ́yìn pé mistake yìí ọkàn rẹ̀ dáa ní wọ́n náà ti sọ̀rọ̀ tí ò yẹ kọ́ ọ sọ èèyàn ti fi dáa fún ara yà ẹ̀ ọwọ́ á ní pé tó sọ yìí kì í ṣe tí àwọn ẹni rí máa ń sọ ọwọ́ á ti ń jèrè ọwọ́ á sọ̀rọ̀ dáa ọ̀sọ̀rọ̀ dáa yẹn bá dáa.

àwọn tí mo wọn dáa tọkàn wọn dáa yorùbá ní inú rẹ dáa ní inú rẹ dáa sọmọ làkejì rẹ àwọn tí mo wọn dáa tọkàn wọn dáa àwọn là sọ tí wọn wá sọ rárá káàdì lẹnu tí wọn wá wù dáadáa níṣẹ tí wọn wù dáadáa níwà tí wọn wò wọn lè lọ sílé wọn lè sí àwọn ẹni lè sílé àtúnṣe ẹkú dárí lọ́wọ́ rẹ̀ ni ọmọ rẹ̀ ọ̀dá ni wọ́n náà máa mọ pé mo ti change mo ti yí padà mo ti yí padà ó change nítorí pé sẹ́rí ọ̀dá mo tètè wá ní determination ní ṣe máa ṣe dáadáa ìyẹn tó bá ní ilé ààrùn tó dàbí lẹ́nu rẹ̀ á sì ṣe ọwọ́ ọlọ́run ọ̀rọ̀ yìí lọ́wọ́ rí wàhálà rẹ̀. that wọ́n máa mú mẹ́ka sí láti fi ilé kan pọ́ọ̀bù kan tó ti kúrò fún nǹkan mú nínú àwọn kàtà àkàlẹ̀ tá a kàlẹ̀ fúnra wa nínú àwọn kàtà àwọ̀ yíyẹ sọ̀rọ̀ owó lẹ́nu kàtà àwọn ọmọ ọmọ látara ìgbé kan káàdì ìgbà ìgbà tó ṣe pé tá a fi méjì títí pẹ̀lú òkè náà òun ní ká múra ní ká múra yé yìí o èyí tó ọmọ ọmọ tíjẹ́ tíjẹ́ tó fi ní mú ọ èyí tó fún táyé yìí táyé yìí òun jẹ́ tíjẹ́ yìí àbọ̀tà ìfẹ́ àmọ́ á orí tó parí ni tí ọba jó onílálá ọlọ́run ò ní dárúkọ rẹ̀ ẹnu ò ní kọ̀ ọ́ káfíńà ayẹnu máa kọ̀ àbí ẹ̀kọ́ ni gbogbo tọ́jú mọ̀ láyé tí ẹ máa fi ń ṣe ìwòsàn èyí tí sábà máa wúlò bẹ́ẹ̀ ló máa kọ̀ ẹnu ìfẹ́ rẹ̀ àmọ́ tọ́lọ̀ sí òṣèlè wọ́n gbà wọn lálẹ́ kìá náà gbogbo ọ̀ràn àárẹ̀ ti ń bẹ láyé ìtẹ́rọ ọmọ ọ̀pọ̀ tó tó máa sọ́ra jẹ ìtẹ́rọ ìlú sí dípò tó fi máa jẹ pé ká fún ọmọ wa òwò ẹ ẹ ìyá sẹ́kàlẹ̀ báńkì á ẹ jẹ́ àwọn ọdún nìyí wọ́n lè máa dà nílẹ̀ pé kí ìwọ náà fẹ́ pòdúsì fún un mà kí lọ fẹ́ pòdúsì fún un mà kí lọ fẹ́ ṣe báwọn mùsùlùmí tí ìsìláàmù fi yí padà jù báyìí lọ ọyẹ kọ́ ọmọ dà nílẹ̀ lè wò pa kọ́ ọmọ bá sọ ọmọ yìí kọ́ ọmọ bíi tó kí lèmi náà fẹ́ fi dá sẹ́sì bí mo fẹ́ sí mo fẹ́ làpá èyí wọ́n wá kàn sí pé bóun ni wọ́n sì mọ̀ ọ́nà láyé ojú wọn rọrùn ó wọ́n sì máa ń nà láyé káàbọ̀ tiẹ̀ òwúlà kákọ́lé kakɔli k'ara mɔtò ìtɔkà wọn lò lò amadu dẹbẹ ẹnọ ya ɔlọrun lè se wọ mọtò tẹ pé nùní òun gẹgẹ ní òpinnu rẹ ní gbogbo gbà éèmù rẹ ní gbogbo gbà ìtọ́mọ kan ní pípò òsìlẹ́sì dáadáa nídìí ẹ̀sìn táwọn yóò tara àtúnṣe yìí bóòlù mi ní o ṣe jámù nídìí ẹ̀sìn yìí bóòlù mi sì tún nínú èsì yìí ṣe fáwọn èèyàn tó wọ́n kọ́ ọ́nù kí wọ́n lè jẹ́ kan náà tẹ́ wọ́n lówó àwọn kan láì kó lè jẹ́ kan nínú àwọn tẹ́ wọ́n lówó ilé tààdì tí ò ní sáwọn stáífọ́ọ̀dù ó ò lè gbọ́ lẹ́yìn ìgbà wọn kó táífọ́ọ̀dù bẹ́ẹ̀ láti kẹ́ ayẹyẹ lórí ikú ni ọmọ náà lè máa gbọ́ táífọ́ọ̀dù ó ti àwọn chronic one. gbogbo àwọn fẹ́ mọ ìyẹn so pípa ti wà láyé yìí ọ̀nà sọ́la ọ̀gá nǹkan kan wá gbọ́ káṣá báyẹ̀ ọkọ̀ bọ́ ni mo ní ní ìran jẹ̀dẹ́ ní ìran fún káṣá báyẹ̀ ó ti máa sá àyè ó ti kọ́ kí òhò ìgbọ́ káṣá òhò ìgbọ́ táìpọ́ọ̀dù òhò ìgbọ́ HIV sì àwọn ti dọ̀hún bí àwọn àbọ̀lá ìfọ̀sálà ṣètò àyẹ̀wò tó jẹ́ kan nínú àwọn àbá àwọn ìyẹ̀wò ní ọ̀pọ̀lọpọ̀ ó tún wá nígbàgbọ́ nínú tíra àtàwọn àwọn amáfẹ́sẹ̀ kọ̀ọ̀rán kò tún ti bẹ́ẹ̀ náà ti kẹ́ni ọ̀tà kò tíra àtàwọn ìwọ̀n fèsì musa ìbẹ̀rù àwọn tá a kún tíra àtàwọn níbẹ̀ tí wọ́n ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ tó bá dàtí ní ìgbàgbọ́ báyìí wọ́n wọ́n ti gé wọ́n ti mùsùlùmí nù. ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀. ọ̀ṣìnrìn bí wọ́n ṣe nígbàgbọ́ yìí wọ́n nígbàgbọ́ lẹ́ni tí ṣe pé ọkàn wọn wá rírì bọ́lọ́mọ ọba ni. wọ́n bẹ̀rù ọlọ́run ọba tìgbàgbọ́ wọn tìgbàgbọ́ wọn tí wọ́n léni kì í sì gbàgbọ́ yá kì í sì gbàgbọ́ tí ò dẹ́rù yìí kìí sì gbàgbọ́ tó ṣe pé kò nítumọ̀ ọ̀ṣẹ̀ ìnàlá wọ́n gbọ́ lọ́wọ́ ọba débi pé ẹ̀mí wọn gẹ́ páyọ̀ lọ́wọ́ ọba débi ẹ̀mí wọn páyọ̀ lọ́wọ́ ọba débi torí pé nígbà tí wọ́n rí pé kò sí ìkankan ju pé kátẹ́ láàrin lẹ́bi tó wá yìí lọ sọlá àwọn sálà ajẹ́pọ̀ wọn ní ìmọ̀ ìrìn náà ìtẹ̀lá náà ajẹ́pọ̀ ní eré ni wọ́n torí kọ́lọ̀ ló yé wa pé àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run ọba jù táyì ẹ̀rọ máa bà wọ́n jù sọ́lọ́run tí wọ́n máa fáyọ̀ ọlọ́run ọba jù láwọn ní mímọ́ ìnà màyà sàlọ́ra méjì ìlàrí àgbàlá ọlọ́run ló yẹ àwọn tá a lè sọ fún wọn fáyọ̀ ọlọ́run ọba jù nínú àwọn ẹrú ọlọ́run làwọn ní mímọ́ ọlọ́run á fi ìpáyà ẹrù yìn àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ nínú àwọn ìyẹ̀wò bí àti ìsọ́ra. خاشعين لله خاشعين لله ọlọ́run ní tòun ti bí wọ́n ṣe wá ṣe èyí náà. láyà ṣàrùn lábí àyà ìlà ìtàmánà kọlílà. òun ti bí wọ́n ṣe èyí wọ́n tó wá jẹ́ ẹni tó ṣe kó يعني لا يشترون ثمنا قليلا بآيات الله àwọn ẹni نبي ترى tọrọ yìí تما dé tí mà yé wọn dé wọn èyí sẹni tó lọ lu ọrọ náà wọn bá nígbà tó wọn wà fìlà tí ó tàn ẹrí wọn ra tí ó ta kùránì ọlọrun wọn ta ọrọ ọlọrun wọn fìlà tí ó tàn ayàtò ìṣèlú kùránì wọn wà wà jáde láti fi gé nǹkan nínú àwọn àjọ yìí torípé táwọn ọ̀lẹ́là ìyẹn ni pé owó tó ní yorùbá ní owó tó ní àbùkù kàn án ó lè jẹ́ pé mílíọ̀nù náà ni wọ́n fi rà ó lè jẹ́ pé mílíọ̀nù náà wọ́n fi ọ̀rọ̀ náà bá nígbà àmọ́ náà ń pèlè kele támánà ń kọ̀lé ìlà. láyà nàbí ayé àti. bá àtàyà kan nínú àlùkòránì kó fi ra gbogbo nàìjíríà yìí àyà kan nínú àlùkòránì kó fi ra gbogbo nàìjíríà yìí ìyẹn ni pé ọbẹ̀ yà àyà kan fún àǹfààní nàìjíríà tó fẹ́ ní wọn láti gbogbo nàìjíríà yìí fún ọlọ́wọ́ sílẹ̀ ọgbà yà yóò rí báyìí ọlọ́run lọ́dọ̀ ìfẹ́ ọlọ́run ọba táwọn náà ọ̀rọ̀ ìlà kí ni wọ́n bá kábàáyà àwọn wàá ṣe wéré wọn ò owó tí wọ́n gbà kó wọ́n wá sọ pé fasọ́lá ọlọ́run náà bá sọlámà ń kọ̀ hàn. àbí kí lọ́lọ́ sọ ni wọ́n ní ká ẹ̀yìn náà àbí kíra ẹ̀ fasọ́lù lè lè rọ́ọ̀kì ìkàwá ẹ̀ka ń wò lè yẹn kọ́ ayà mi ìlú fasọ́lá wàzákàrà màrọ́bìnrin àsọ̀lùlà ẹ̀rì fásọ̀lánù ló ń dáwọ̀ ẹ̀. òun náà bá wó àwọn ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ àlọ́dàpọ̀ yóò kò láti ẹ̀kọ́ wọlé àwọn tó ń ta ayọ̀ wọn. ọlọ́run àwọn akẹ́kọ̀ọ́ náà yẹ̀ ní títí wọn bàjẹ́ báyìí àti àwọn àfa àti ṣẹlẹ̀ ìbàjẹ́ ni a ẹ̀fọwọ́lẹ̀ ẹ̀fọwọ́lẹ̀ ẹ̀yà ẹ̀fọwọ́lẹ̀ a kéna àtẹnẹ lẹ́nu wọn ni àti ká kéna àtẹnẹ aláta fún yín aláta gbogbo àwọn ọ̀tá yín atọ́mọ̀ àwọn lójú ni èyí sàkókò wọlé ìnáṣẹ́ ìnáṣẹ́ alùpàá sàlùwẹ̀ ọ̀bí kọ́lẹ̀. ọlọ́run kẹfẹ́ náà àwọn tí wọ́n jẹ́ yehudi àti nasọ́ra dábàdá sí iye wọn làwọn ọjọ́ ọlọ́run ọba ní jìbìtì. láyà ṣàwọn nàbí àyà àti láyé sàmànà kọ́lí. ọlọ́run ẹ bá sọ fúra àwọn yẹn bẹ́ẹ̀ pé ṣàtúnṣe ara wa ni ọlọ́dún wò láàríká láwọn mahadi ọ̀rẹ́ ń darọ̀ pé é. láàríká láwọn àjẹrò ọ̀rẹ́ ń darọ̀ pé é. ọlọ́run lẹ́sẹ̀ ẹsẹ̀ tí wọ́n ṣe èyí ẹsẹ̀ dáadáa tí wọ́n ṣe èyí tí wọ́n ò wá dùn ayé ọlọ́run pàpàdà ọlọ́run náà kò fún wa ọlọ́mọdé ayé ọ̀rọ̀ ọlọ́run bá padà ọlọ́run tí ẹ bá tó lójú ṣe bí mo ṣe ní ẹsẹ̀ ẹ gbà pé mi ọlọ́run ọba yín náà ní sàn yín lẹ́sàn èmi máa sàn yín lẹ́sàn èmi ọba yín ẹ wọ́n tí wọ́n ṣe ọlọ́run wa fi dá wọn lójú pé ẹsẹ̀ tẹ́ ẹsẹ̀ yìí o ẹnìkan ò lè sàn yín pírẹsidẹ́ntì ayé ò lè sàn yín o nítorí pé ẹ ẹ nídìí míyàn ẹ nídìí owó ayé ẹ yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà ẹ ta nígbà tó ẹ lọ pẹ̀lú balẹ̀ pé ọba ayíṣẹ́ torí ẹ̀sìn eléyìí náà òun ni ó dẹ̀sán padà fún yín. ọ̀la ìlànà àjàrò ọlọ́run wa fi dá wọn lójú pé ńlá sẹ́lẹ̀ olóyìnbá. ọlọ́run mo súnmọ́ yín gan o kẹ́rì pé mo súnmọ́ yín gan o sẹ́rìn olóyìnbá mo yára láti tẹ̀sán òṣèlú máa ń saka lóko yín lẹ́sàn rẹ̀ à ẹ̀yin àbá tẹ́ ń bá àrùn tẹ́ ń bà jẹ ẹ mọ̀ rò pé ẹ̀sán ọlọ́run ò ní kí yóò kí yọ kan gbogbo tẹ́ ẹ sí lẹ́sàn káàtì rẹ̀ ọlọ́run yẹn mọ̀ àmọ̀dájú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ ẹ pa ọ̀sọ́dọ̀ ọlọ́run ọba lórí pé ìmọ̀ ọlọ́run ọba ọba tó yára ó yára ní kọ̀ǹpútà lọ kí ni kọ̀ǹpútà sí o kí ni ká kí ló fẹ́ sí fún yín gbogbo tẹ́ ìgbélé ayé yín tẹ́ ẹ bá jẹ́ àtẹ̀tẹ̀ ṣe dáadáa gbogbo ẹ̀ nílà lẹ́yìn báyìí ni wọ́n sì ọjọ́ gbọdọ̀ kíá. àwọn kan wá gba musa gbọ́ muhammed tó dé wọn tó gba àgbọ̀ wọn làwọn ọ̀tá kò a sì débi lè kún wọn lọ. tòun ti bẹ́ẹ̀ ọkàn wọn wá lè sọ́lọ̀ wọn bá. tòun ti bẹ́ẹ̀ wọ́n tún láwọn èèyàn tí wọ́n ní ẹ wáyé ní ọ̀rọ̀ ọlọ́run wọn bá padà kẹ́ẹ̀ bàbá kẹ́yìn inú tẹni tí wọ́n mọ pàtàkì nínú ìlú káwọn èèyàn rí kí wọ́n rí nǹkan kó hàn káwọn wọ́n wá ní no no àìsè bẹ́ẹ̀ àlìjẹ́nà ọlọ́run kò lè lọ àlìjẹ́nà ọlọ́run kò lè lọ wọ́n wá wo àtún ayé wọ́n kò lókèrè rẹ̀ tó ní wọ́n kò sí bá ń ta fẹ́ láyé gbogbo amẹ́ríkà sí kọ̀ọ̀tù gbogbo ayé tó nígbà láyé tó tó ní ìjọba tó káwọ́ ní gbogbo ayé lórí tó ọlọ́ ìtàmọ̀nà kọ̀ọ̀lì yà wọ́n wá rí lérí bẹ́ẹ̀ wọ́n wá tẹ̀lé ọba ọba ọba ọ̀ka soso ọlọ́ọ̀ni mi ní sẹ̀wọ̀n lẹ́sìn kì í sẹ̀yìn ebe mi yí balẹ̀ àwọn aláṣẹ yìí lọ́sọ̀ tẹ bá ṣe torí tẹ bá ṣe ẹsẹ̀ fúnra ayé mi ọlọ́wọ́n bá àwọn sùnmí sọ̀rọ̀ lápapọ̀. yàrá ayé wà ọlọ́wọ́n yìí fẹ́ kó pé yóò tẹ́sùn sórí rẹ̀ ní ìtúlẹ̀ lẹ́yìn tó wá wò ó. èsì ọlọ́run kọ wá sí mi fún yín àkọ́kọ́ ni èsì mi ò ẹsẹ̀ sùúrù oríṣi o ẹsẹ̀ sùúrù o ẹsẹ̀ sùúrù láti tẹ̀lé àwọn ọlọ́mọ ọba o àwọn afáàlọ́nà mẹ́ta làá máa ń gbà mí sùúrù tọ́lọ́mọ ní àṣẹ sùúrù ọ̀nà mẹ́ta ní gbà fífi wá o. اصبروا يعني حفظ النفس على طاعة الله ẹsì sùúrù kẹ díẹ̀ ní yí mọ́lẹ̀ ní mẹ́sì ìtọ́lọ́wọ́ yìí wàlá ìpòlìsì ẹ̀ gbọ́ káà àwọn àdúgbò ní mọ́tíláṣí báyìí àdúgbò ọ̀rọ̀ kò ní sí sùúrù ní ṣé sùúrù kò díẹ̀ ní rẹ̀ mọ́lẹ̀ ẹlòmíì ó ti bẹ́ẹ̀ jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ lẹ́nu bàbá rẹ̀ yìí sùúrù yọ̀rọ̀ lọ́kùnrin ọlọ́wọ́ kí ni ọjọ́ kan lọ́wọ́ yóò sì kú bẹ́ẹ̀ lọ́wọ́ kú bẹ́ẹ̀ lọ́wọ́ yàgbẹ́ ọlọ́wọ́ kí ni ìṣèbèrò ìṣòro ẹsẹ̀ sòwò ìṣòro lèyẹn lọ ẹsẹ̀ lèyẹn fi ní ìfarabalẹ̀ kírun ẹnì kó wò lè tẹ̀lé tọ́lọ́wọ́ ọba àkókò kọ́jú kó díẹ̀ ní ara rẹ̀ mọ́lẹ̀ tó wà ọgbọ́dọ̀ sí i ọgbọ́dọ̀ yóò kó ẹ̀mí ara rẹ̀ ló pé ọgbọ́dọ̀ sí i ẹsẹ̀ sòwò torí kìkì tó yìí àti títọ́lọ́wọ́ omi ṣe tó ìzì àmì àwọn èèyàn láti pè sákèésì ẹ̀sìn lé ẹ̀sìn lé tí ò ní fẹ́ sí wọ́n ní wọ́n jáde jáde oríṣi náà mo sì gbọ́ olóbìnrin oríṣi náà ló ń fẹ́ ṣé sùúrù kọ ọ́rọ́ fún mọ́rin oríṣi jáde ọwọ́ àwọn sọ̀tọ̀ tí ò tó lẹ̀ aṣọ tí ò dápá ó tún síbìlà lórí ó tún kí n kawọ́ sí ẹ̀dá kan owó ní rìn báwọn. ẹja rìn bí àwọn ẹni ọlọ́run sùúrù ní sùúrù tó lọ́jọ́ ní ẹni kì í ṣe ti ìsìnbìrù èsì sùúrù lẹ́sìn láyọ̀ gbà ọ́ sì sùúrù ló fi wò pé ọlọ́bíṣẹ́ látàárọ̀ tó bá wọlé ní lálẹ́ ẹ̀dá àkọ́kọ́ ẹni tí wọlé ní lálẹ́ owó lọ́wọ́ ẹ̀ta rẹ̀ tó bá parí kéwù yẹn sí wọn máa san ní gọ́ọ̀mẹ́ntì ní gọ́ọ̀mẹ́ntì ní kí lọ wọn gbogbo mẹta àti wọn sàn nípa gbogbo ẹ kò sẹni tí o ní ọlọrun ní ọsàn lẹsẹ ó ti lọ bisẹ láti arọ àfa ó ti rẹ o ó sì ara sinmi sẹbi náà ọdún gba ní kéwù kọ irú sùúrù tọlọ ní ẹsẹ irú sùúrù tọlọ ní ẹsẹ kẹbi tẹbi náà wọlọ iná sùúrù kan iná sùúrù mi pé yóò tún ṣe èyí ó sì sùúrù asọ̀rọ̀ àlẹ́ nà ọlọ́run tó ní ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ o ẹ ṣe sùúrù ẹ asọ́dọ̀rọ̀ ẹ ṣe sùúrù lórí àwọn ẹ̀sẹ̀ tẹ́ ẹ bá rí ìyẹn ni pé ẹ ṣe sùúrù kẹ́ẹ̀fì dènà sẹ́sẹ̀ kẹ́ẹ̀fì dènà sẹ́sẹ̀ sùúrù ní polisi o wọ́n náà máa wọ́pọ̀ ọmọ ẹ lọ ọlọ́bọ̀ sọ ọ̀sẹ̀ jáde nílé rẹ̀ lò bó ṣe jáde láyé jáde sí ọmọ àkàlọ́wọ́ yìí àbá tọ́wọ̀ bá àbá kojú dédé bí erékùn rẹ̀ yíyọ ọ wá gbàgbọ́lẹ̀ bóyá o sì ń ronú pé ọ̀dùnmọ́ tó wá níyàwó ronú lọ́wọ́ tẹ́lẹ̀ tó fi jáde ọba tó wá rí lọ́dún kéde tó wọ́sẹ̀ ní ọba tó ṣe sùúrù pé hmm, eléyìí ó lè eléyìí yìí yóò mi kò lè lémi kún kankan kó tún lémi kó tún lémi kún lẹ́sẹ̀ ọ̀rọ̀ tó ká yẹn kó tún sẹ́ni bí ẹ̀ bá yọ kí ni ti dẹ́nu kan lọ wá tó pàdé yẹn ni òun á rú pàdé yẹn òun á rú pàdé yẹn àpá gbogbo báyìí báyìí lọ́ọ́ yọ òun náà tó pọ́n ọgbọ́n bí ṣe bẹ̀ àá ọba tó tó wá tó tó wá jù ẹ̀. Assalamu alaikum àfà ọjọ́ please mo ní báyìí wọ́n sì lójú lọ́rọ̀ rẹ̀ sọ àárọ̀ tó máa ní ó sì sòrò ní ọ̀tọ̀ àtẹ̀júmọ́ ìyàtọ̀ tó dé ọ̀la ìgbé this way you go go like this go like this pass number ọwọ́ àkọsí ìgbẹ́kẹ̀ ó sì sùúrù ni ẹ̀sìn ló ti dé òun àkọ́rọ́ gbé mọ́ra kọ́rọ́ gbé mọ́ra ọba tó kọ́nu mọ́tò lè wọ́n tán bó ti tòun báyìí ìjọba bẹ́ẹ̀ wọlé skẹ́tì tó wọ̀ bàbá kò dé dàgbù tán rẹ̀ sọ̀rọ̀ tó bá tẹ̀lé sókè báyìí nínú bí arùtọ̀ ọbẹ̀ kọ bí arùtọ̀ tó bá dàbí ọbẹ̀ kó dá dúró wọ́n kí ló lè gbogbo gbogbo 1990 rẹ̀ ló ṣe gẹ́ni ọ́rọ̀ sọ̀rọ̀ ló ṣe gẹ́ni tó gbójú ta wọ́n kàn gbójú tiẹ̀ náà ni ọba sì lè dé rẹ̀ kò ń gẹ́ ó ṣe kò ń gẹ́ sórí ilé ló ṣe kò ń gẹ́ ní àbúrò ikú ọ̀la yọ̀ọ́ ikú ni ọ̀wà ló ń lọ sí ọ̀hánà rẹ̀. sùúrù ni sùúrù tọ́lọ́jọ́ yẹn ní ṣe sí tó bá wò lọ́kí lọ́wọ́ àgbà mẹ́ ọ gbẹ̀sẹ̀ ni torí ọwọ́ àwọn olùkọ́ wọn ni àṣàrà ni ọlọ́run wa. kì í sọ̀rọ̀ ẹ̀ ní o ẹgbẹ́ yẹn ló ti sọ́dọ̀ kí sẹ́mi ìlú abánulé mi ìsúná ó sáré báyìí kí n máa wò fún rẹ̀ ni èmi ò kún náà sẹ́ni kọ́ lọ́wọ́ kú ọ. bónọ́sì lọ́wọ́ tó ní tìlú. ọgọrọ rẹ wọn fún ọ lẹyìn tó lè kéde ètò ọba yìí rẹ jẹjẹ kó tó lè kọkọ lóyún náà bó ti máa ń bọ yìí ó ti gbàgbé ara ó ti máa bá nínú lọ ẹnu mi ò kọ̀ pé ọ̀rọ̀ tó sọ yẹn mo fẹ́ gbọ́ mo fẹ́ mọ ọ̀rọ̀ tó gbà tó gbé ọ̀rọ̀ yẹn ní o ti gbọ́ pọ̀ mọ́ ọ wà lọ́dún pa ó ṣe sùúrù láti lọ sẹ́yọ̀ ẹ gbàgbé wọn wá kó ló ti máa wọ́n kẹ́ fi sí náà wọ́n lọ opportunity kì í sọ opportunity o bó sì jẹ́ opportunity yẹn náà ló sì jẹ́ opportunity fi àwọn ọlọ́run ọba ọ̀rọ̀dú ọ̀rọ̀dú pa kọ́nà olè jẹ́ pé òyìnbó wọn sọ lọ́wọ́ ó yìí kọ́tà tẹ́lú bóyá ìyẹn sí kó ọ̀dà tó náà bàtọ́ lè dé tó tó lọ ìpadà ó sì fẹ́ kọ́ lóòótọ́ ọgbà káfíńtì tó òyìnbó bá gbọ́ fún ọ ó yí àgbẹ̀mẹ́kọ̀ọ́ kó fáyọ́sì náà ìgbéyìí ẹsẹ̀ sùúrù láti tẹ̀lé ọlọ́mọ ọba ẹ má sì tẹ̀sẹ̀ náà ìgbà tí ẹ náà ní ẹlẹ́kẹ̀ẹ́ta asọ́bùrù káṣẹ̀ sùúrù àtìláàrí alùmùrìmọ̀ ìgbà àtúbọ̀ yẹn asọ́bùrù alìmọ̀ọ́sì òwò eléyìí ni asọ́bùrù àtìláàrí alùmùrìmọ̀ káṣẹ̀ sùúrù lérí àwọn kádàrá ọlọ́run ọba tọ́lọ̀ kádàrá lọ́wọ́ tí ń jẹ́ sí pé ní yóò jẹ́ mùsùlùmí fún wa. Wọ́n kan rí náà lápò lọ́sẹ̀. Ó tún lè fi bọ̀ àwòrán fún àbá onígbà tó fi pariwo kó tó rí lọ. Gbàtó sùn ní ìbátan dé àkàlọ́ tó mú lọ́wọ́. Ó tún sì yíwò láàrin oṣù méjì kó tó lọ níbi oṣù ya kóṣù mi ò kóṣù mẹ́tọ̀ tó kọrí ẹ̀ ọlọ́dún pé gbàmí ìdí ewu tó sùn mọ́ lọ́dọ̀ mẹ́ta ìfọwọ́ àsùnmọ́ ìdí oṣù kò sí lọ́dọ̀ ìdí oṣù kò wá ní ìdí oṣù. ọ̀rẹ́ sí wọ̀ nìkan náà ni sí wọ̀ nìkan náà ni wọ́n wí bẹ́ẹ̀ gba tọ́lọ̀ wá sí ọ̀sẹ̀ nìkan náà ẹni tó ti wá rò pé àwọn ti wá dúdú lébi bí dábìlì méjì gbé tiẹ̀ mú àwọn tí ò ní gbàgbọ́ ó dúdú lébi wọ́n sọ náà oye àbáwọn èrè kó e àbáwọn èrè kó e ní tọ́da tó lọ́wọ́ dé ibi nìkan ní olóhùn ah, fẹ́rẹ̀ rẹ o tó bá fi kàn án torí pé àwọn tẹ́lẹ̀ rẹ̀ kí ọlọ́run máa ń pàdéwò kẹwọ́n ní máa fi kàn wọ́n wọ́n bá tún pélé ìtọ́jú wọn mú mi ọlọ́mọṣẹ́ tó wa bẹ́ẹ̀ kò túmọ̀ sí fún làbí ń dẹ́nu ọlọ́wọ́ ọba àmọ́ ní tọ́lọ̀ mi ìṣẹ́gun yìí náà ní ẹ̀kọ́ bíbá sa lọ́dọ̀ ọlọ́wọ́ wọn náà wà níbi wà ìrọ̀lẹ́ ọlọ́run ìwé yìí kálẹ̀ nígbà tí ọlọ́run ọba tọ́tẹ́ ìdùnnú ayé kò sì kí lẹ́gbàá kí ẹ̀yin náà wà lọ bá ọmọ sí kìkì nìjà ó ní bẹ́ẹ̀ mi ló ṣe ká lórí ọmọ bọ́yọ̀ ọba lọ oṣù lẹ́gbẹ́ sáwọn àjọ yìí kò bàbá gbogbo ọ̀rẹ́ mẹ́rin ló ṣe ọ̀rọ̀ wọn mi yẹ ọmọ oríṣi gbígbé lọ́wọ́ kọ́lá ọ̀rọ̀ wọn kò kéde wọn náà ti mọ àrò pé ṣé ní òní kan ọ̀sán bẹ́ẹ̀ mi lókè wọn ni wọn lóko náà wọ́n ká sọ fún wa lọ́wọ́ owó wọ́n tí wọ́n ṣe wọ́n fi ojú ànábì wọ́n ṣe bí aṣáṣe ṣe ànábì kan bá òjò náà lọ sọ̀rọ̀ bá wọ́n ti lu àgùntàn nípò rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ kò wọ́n ọ̀dà ànábì mélòó tó wá kú lẹ́yìn náà o tó ẹ kọ́ ọmọ bí jẹ̀bà ìwọ́n náà náà ọ̀tọ́ ọ̀fẹ́ wọn á jẹ ilé iṣẹ́ rẹ̀ ó mọ ní kéde sójú ọdún pẹ́ta ọ̀dọ́ lórí ilé iṣẹ́ ọdún ní bàbá ìtọ́nà ní gbogbo mẹ́rin nítorí púpà tí ń rí àwọn àpò ájà tí wọ́n wọnú ẹ̀sẹ̀ rẹ̀ láàárín orílẹ̀ tó kù mẹ́rin ọwọ́ àlọ́ رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان tòun ti lọ́wọ́ sí ibi inú ọ̀nà tó máa dúpẹ́ kọ́ lọ́wọ́ bá ní alẹ́ wa dúpẹ́ lọ́tọ́ sọ̀rọ̀ bá wà ní ìsọ̀rọ̀ kọ́ àwùjá tọ́ láti tọ́ yìí bí ọdún mẹ́ta péré ló kù lọ́dún ní máa dúpẹ́ alẹ́ mi tó dúpẹ́ náà ni àtọ́ba ń bá sàrẹ́ pọ̀ láti jọ ìjọba tó wọ́n lókè náà lọ́ba kò tóbi lò ó tọ́lọ̀ wá ní ọmọ wa ní ìrìnsẹ̀ ó tún máa dúpẹ́ rẹ̀ ní alábìrin dúpẹ́ sọ̀rọ̀ wá àrùn sàn. ẹ wá ń wọlé wá dúró wàhálà ẹ̀yìn ẹ̀ wá dúró rẹ̀ ṣùgbọ́n náà ní wọlé mi lọ rẹ̀ ẹ̀ fi ṣe sòwò ni ó sì gbà tó wá ọmọ rẹ̀ náà nígbà tí yẹn bí ọmọ méje ọmọ méje méje. ẹnì tó ti mẹ́fà ó sì gbé wọn sílẹ̀ ẹ̀kọ́ ó sì kéde ó gbé wọn sílẹ̀ ó tún wá fi gbẹ̀yìn ayé rẹ̀ lásìkò tó máa ṣe ní wọ́n tún wá fi kàgbó ọjọ́ méje yẹn nínú mẹ́fà márùn kọ́kọ́ lọ ó kọ́ ẹ̀yọ̀ wọ́n tún wá fi kàgbó pàtó irú rẹ̀ áá obìnrin tó bí ga lẹ́nu ọ̀rẹ́ ìwọlú bí eléyìí lásìkò tí ó expect lẹ́nu ìfàlẹ́ máríà alikẹ́kọ̀tẹ́yà lẹ́nu ìfàlẹ́ pé ẹni kẹ́ni wọ̀ ìwọlú bí wọn fún ọ̀sọ̀rọ̀ náà ó tún wá jọ́ kan. Anẹ́wọ̀n lẹ́nu tí ń retí pé eléyìí ló ṣe nínú eléyìí yóò yọ gbé ìwà àwọn láìpẹ́ ìlẹ̀ wọ́n àti kò sẹ́ni tí ìfẹ́lẹ́ ti kún wọlé tó wọ mẹ́yìn lẹ̀. wọ́n náà wọ alẹ́dùwà yàgò tàbí alẹ́dùwà ẹ̀ zakariya. pírí ọlọ́wọ́ bá bomi lọ́mọ yẹ̀rí fún ní. bànújẹ́ bá wa wọlé àdàkùn olórí ìlànà yóò lè dẹrọ bá a àmọ́ àní sọ́jà lè lẹ́nu àyàfi tí ọ̀hún yọ̀rọ̀ ọ̀bà wa ni ànábì ò ti rí ẹ̀kọ́ lè kọ́kọ́ kọ́ wa lọ́lẹ̀ babaláwo kò ní à ẹ̀tún ṣe léyìí èyí lè bèrè ẹ̀tún lùmí lọ́mọ pa tí ẹ̀sìn bàbá ó ti pariwo àtẹ́lẹ̀tẹ́lẹ̀ dé ìnàṣà ní ẹ̀ká wọ́n ti dá àtẹ́lẹ̀tẹ́lẹ̀ àbùdáwò lọ́lọ́dọ̀ wa dàgbà àwọn tó wọ́n ní àbùdáwò ní àwọn ẹni wọ́n ní àbùdáwò ẹni tí ò ní lẹ́yìn ànábẹ̀ wà wò pé àwọn ni wọ́n ṣe ọgbà àdáwò yẹn àṣẹ tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ tó bẹ́ẹ̀ tẹ̀lé tọ́lọ́ tí ó jẹ́ ní ọgbà àdáwò yẹn padà àdáwò di oríṣiríṣi ọ̀nà ni mo wá gbà wá mọ́mọ́ wá wò pé sí wọ́n nìkan náà ni bí ẹ̀kún àkọ́kọ́jẹ́ kìí sòwò nìkan ọlọ́run kò tiẹ̀ wá bẹ́ẹ̀. ìsìlẹ̀ kò lè mú sí ìbàdàn ọ̀wà واعلم بأن الدار ليس مقلبي apá àti ṣe sòórù fún gbogbo mùsíbà tọ́lọ́hún ọba bá gbé dé fún ọ wákọ́jà lọ àdìwá dún ní nímẹ̀ kó lé mọ́ bẹ̀rù ọlọ́run ti mú wá náà lè yóò kó ìjọ kan ọ̀la ìbá rẹ̀ bá sí yẹn tí dàbí mú yẹn bí ọtí tó bá ti dé olóògbé náà nù kí ló dé tọ̀ wá lè ṣe sòórù kí ló dé tọ̀ lè ṣe sòórù báwo ni wọ́n dààmú lọ tí wọ́n dààmú bọ̀ lótórí ayé yìí náà a ọlọ́run kí á mọ lọ́wọ́ o tàbí wọ́n á máa já kó sàtàṣẹ wọn lọ́wọ́ wa o báwo ni wọ́n dààmú sí ní ìrírí ayé yìí wọ́n sì kó lọ́kàn náà kó sọ ọ̀rọ̀ rẹ̀ dá kó sọ ọ̀rọ̀ rẹ̀ dá ọlọ́run yìí mùsùlùmí ẹ ṣe sòrò wà á sọ mi o kì í ṣe lẹ́yìn ìkàlẹ́ wa ṣe wà sọ mi o ẹ tó dún ní ẹ ṣe sùúrù níwájú àwọn ọ̀pá yín tọ́ka bá ti lọ́wọ́ ẹ pa yín ẹ má lò pé ẹ má bẹ̀rù ẹ ẹ kojú wọn lójú ogun ẹjọ wọ̀ ọ́ ẹjọ wọ̀ ọ́ ẹ kojú wọn lójú ogun. torí pé ọ̀tọ̀ ní sùúrù tá a ní ẹsẹ̀ tó jẹ́ mẹ́ta yẹn sùúrù tó bá lójú ogun àwọn kan sàn ní pé lọ́wọ́ tó débi ẹ̀rù lẹ̀rọ̀ pa á ọmọ òṣèlú kò débi ẹ̀rù ẹ̀rù ọ̀bá tẹ̀bá tó ju owó tẹ́lẹ̀ sùúrù kẹ́kẹ́ ló fà wọ̀ ayé ẹ̀fà ọ̀dà ẹ̀ má sà á. ẹ̀lá sábà ẹ̀lá sábà sùúrù yẹn nígbà náà ẹ̀tọ́ ní máa tó méjèèjì ìhùn nìkan wá kọ́ wọ̀rọ̀ pẹ̀lú. wàá bí tó. ṣe rìbá níta pé ní rìbá kò ní pé kéèyàn wọn lọ kóra dúró wọ́yọ́jọ́ kan wọ́yọ́jọ́ méjì bóyá ti bẹ́ẹ̀ lọ ní bòde ìlú níbi táwọn ọ̀tá lè gbà wọlé láti wá dáṣẹ̀ yá pa mùsùlùmí káwọn kan ló gbéra débẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ akọ́ta àti wọn wọlé lọ bá wọn yẹn. síbẹ̀ kẹ́ ẹ ṣe nǹkan ọ̀gbun yí mọ́bẹ̀ tí ń ṣe ẹṣin ẹni bọ́lá ọba sọ ọ́ pàtó sọ̀rọ̀ ká wípé wà àìkú láwọn mọ̀sáfà àtọ̀nù kó wá wà mí rí bá tẹlifà yìí torí ní kó dàbí àdúgbò wà ọlọ́ọ̀ni ẹ palẹ̀ lọ́kàlẹ̀ fáwọn ọ̀tá yìí mọ̀sáfà àtọ̀nù kó tẹ́lá ní lágbára ẹ bá ní kápá nínú agbára wà mẹ́rin lè ba àtẹ̀tẹ̀ ìtàjú méjì ni kẹ́ ẹ tó di ẹṣin má bi tí kẹ́ni ẹ pè wọ́n mọ́lẹ̀ ẹ kó ẹṣin lọ́wọ́ kẹ́ni pè wọ́n mi tọ́ ẹ kẹ́ ẹ pè má kẹ́ ẹ bí òkú. ọlọ́run wa ọ̀ fi o ẹ tún lọ kóra dúró sí ẹnu bodè gbogbo omi táwọn ọ̀tá lè gbà wọlé láti wá sí tábà mùsùlùmí ẹ̀rọ lóṣèlú ìbẹ̀rù hadith anẹ́sọ̀gbà àlọ́sọ̀lá pẹ̀lú tó bá dúró ìdúró ọjọ́ kan olùdí ọjọ́ kan olùlọ́ọ̀lùlẹ̀ olùlọ́ọ̀sá rẹ̀ níbi ìbọ̀lẹ̀ yìí kọ́mọ̀ tó ní tó tó gbogbo yẹn ó lú orin ju ayé lọ àti fi yẹnu ayé nínú ọjọ́ kan rẹ̀ kí láti ọ̀dọ̀ ní tó dúró ọjọ́ mẹ́wàá ó dúró ọjọ́ ọdún kan irú bí àwọn sọ́jà sì máa dúró létí ìbọ̀lẹ̀ ìlú yẹn tí wọ́n máa check irú bẹ́ẹ̀ káwọn nítorí ọlọ́run yẹn lọ dúró bẹ́ẹ̀ torí àwọn òṣèlú nítorí ẹ̀sìn ọlọ́run yẹn lọ dúró bẹ́ẹ̀ àṣìláṣà àwọn sọ́jà lè máa pọ̀ jù láàkà yẹn lágbára débi pé téèyàn bá tó kú tán tó bá yẹ kó bá kú níbẹ̀ báwọn tó bá wá kú síbẹ̀ látàrí ọmọ bàá lọ tálíkà gbòógè àwọn ṣé olórí tó bá tó wá ń ṣe wọ́n tún wọn fún ọlẹ́ sọ̀rọ̀ káàkiri àwọn òbíye nítorí pé ní òdó bẹ́ẹ̀ olórí wà lọ bí tù tó ní ìyẹn lọ ó bẹ̀rẹ̀ lágbára jù àwọn òun lọ torí bẹ́ẹ̀ mi lẹ́fẹ́ wà bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ gbogbo ń bọ̀ ẹ̀ kàn lọ dúró ẹ̀ ń sọ́bẹ̀ ẹni tí táyì àwọn bá lè di adé ìyẹn lè wùsà pé bá pọ̀ ẹ̀mí lè mọ́pọ̀ àmọ́ ẹ̀ o lápòjú ẹ̀ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ lọ́jà nínú àdúgbò rẹ̀ ìyẹn táwọn wá lílẹ̀ kan náà ṣàkóso tó kọ́ ọ̀rọ̀ tó bí nìṣí pẹ̀lú pé ẹ̀ tó kéèyàn táwọn pọ̀ èyí náà wá dúró ẹ̀ tó ti fáwọn ẹ̀ sọ pé ẹ̀mí ọ̀bà ọ̀tá tẹ̀lé ya wá lẹ́ẹ̀kan náà ó túmọ̀ sí kó sùn ó kù ní ṣe ìjọba ẹ̀ ó súná pọ̀ ẹ̀jọ̀ ní plan kan ó lè yóò àti ẹ̀sùn wọ́n wọ́n lè ó léwu gan àwọn tí wọ́n tó níbo lè tó máa fẹ́ sọ́bẹ̀ ó tún léwu ju bí èèyàn fẹ́ lọ lọ sójú ogun ààrẹ tó tó ní kójú ogun yẹn sọ̀tẹ́ fẹ́ lọ ọ̀rọ̀ ìfọ̀kànlọ́ fẹ́ sùn báyìí gbogbo èdè tó sì tó bèrè bèrè sí èkó lọ́sẹ̀ lọ́sẹ̀ máa àmọ́ tó wà lọ yẹn ìpalẹ̀ náà wọn lè lè gbọ́dọ̀ sùn kí wọ́n sùn ó lè jẹ́ pípa tó máa ń yára kẹ́ nípa tí yẹn bí ìyẹn bí mílíọ̀ bá fún yẹn bí ọgọ́rùn-ún fẹ́ ìdóṣùmọ́ ni wọ́n wọ̀ ó lè sùn kálá ló tó gbọ́ wọ́n ti pa ọ́n wọ́n ní wọn bí ti ẹgbẹ́ ìjẹ́ ìwọ̀n wọn padà ló sí wọ́n tẹ́kọ̀ọ́ wọ́n tẹ́kọ̀ọ́ ọlọ́run ti gbogbo ẹ̀ lọ ìtọ́ba kó o lákòótẹ́ tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ ṣe sòwòrò tẹ́ ẹ kóra ló síbi bòde tòun ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ̀rún náà wá sí o. wà á dákun lọ. ẹnu bí o ṣe sùn láti tẹ̀lé lọ́wọ́ ọba kò ní bẹ̀rù lọ́wọ́ ọba àwọn kan ní sòwòrò lọ ni ìgbà tí òòrè ọkọ dá sí ni ó ti ẹkọ jáde ní mọ́lá ti pẹ́ àmọ́ torí pé kò ní jẹun alẹ́ torí ẹ̀ lójú ọgbà wọ́n ti sọ bá ti jáde òní ìjẹ wọn ni tó lè lòdì ọgbà kánú. wọ́n ní ó lójú ìlà wọ́n ní àwọn abáyé lójú ìlà ìgbà mẹ́wàá lọ́jọ́ tó wà ní ìlà tó lè lòdì ọgbà kánú. ṣé ló dé wọ́n ṣubú láti rẹ̀ lọ́wọ́ ọgbà kánú. wọ́n ní àwọn àwọn lójú ìlà àwọn ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan láti kọ́ra jáde ọ̀rọ̀ kọ́ra lọ́tọ̀ ẹ̀fọ́ yọ lọ́wọ́ ọba ní o la aláwọ̀ tó fi lè kọ́. ìyàtọ̀lá aláàlàmọ̀ tó fi lè kọ́. ọlọ́ni ẹ̀fẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ní o jẹ́ láti wá bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba òkè ti lè jèrè lọ́dọọdọ. àṣẹ́ni tí ó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ní o dáa sọ ìkó lè jèrè ìtumọ̀ rẹ̀ ni. torí pé bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba òun ni àdá òun ní ìdíkọ́ àìbẹ̀rù ọlọ́run ọba ọba àgbò nípò lè jù bẹ́ẹ̀ lọ fún ọkọ̀ lẹ́mẹ̀wá sí ẹ̀kọ́ tó máa jí tó bá rọrùn bẹ́ẹ̀ o ò ní gbalada kankan torí kò sí torí tọ́lọ́ òbí jẹ́ kó tá a dà sí ìbẹ̀rù ọlọ́run àbọ̀ òyọ́lẹ̀ ọ̀bọ̀ òyọ́lẹ̀ ìyá máa wò ó mo dábàá ti sè káwọn láti ìbẹ̀rù ọlọ́run ọba wò kí o ṣe wá àtijọ́ rẹ́díò lọ kó ṣe wá àtijọ́ oníbi tí ń lọ o kí wọ́n á kó àti ju tébù lọ ó kó àti ju kí lọ ju tébù lọ tí wọ́n bẹ̀rù lọ́wọ́ bá kò ní dín lọ onítébù àti tí àwọn ọgbọ́ àti wà lọ torí bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà wọ́n wà àbí kò ní wà ní yọ wà wọ́n ti wá sí ìdúró gbogbo kí o bọ́ síbẹ̀ lọ tí ọ̀pá ṣe ìbẹ̀rù ọlọ́run ọmọ ọmọ rẹ̀ tó ní jẹ́ lọ ìdájọ́ ọlọ́run ọmọ rẹ̀. ìgbàgbé ọlọ́run wa ọlọ́run sàkàn àwọn àbúrò rẹ̀ ó sọ ọmọ ìjọ bẹ̀rẹ̀ yá bẹ̀rẹ̀ rẹ̀ kọ̀kọ̀ yá bẹ̀rẹ̀ gàba yá jẹ́ kan náà rẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ wọn bá ṣòro àná kó bá ọmọ ọmọ yá gbé aṣọ ọlọ́wà ayélujára àgbà ẹ̀sẹ̀ pàtó àmì ìlànà ọ̀sán àgbà ọ̀sán àgbà ọ̀sán ìlànà